tí ọkàn mi fẹ́ inú mi dùn láti ní ẹni láìfẹ́. inú mi náà dùn pé mo wà nínú láìfẹ́ àti pé ìwọ náà wà nínú láìfẹ́. <laughs> Eh, ṣùwárí kí wọ́n kó gbogbo àwọn obìnrin ayé yìí kí wọ́n kó wọn jọ kódà kí wọ́n ní ẹwà bíi egbin èmi nìkan ìwọ ni màá yàn láàyò. Thank you, my love. <laughs> um, my dear, sórí in kan wa, wà tí mo ti ń rò lọ́kàn mi látijọ́ ẹ̀. Àmọ́ mi ò mọ bó ṣe You know I always do anything for you. Mo tell me, nìkan. you know orú ìwé tí mo kà bó tiẹ̀ jẹ́ pé iṣẹ́ tí mo fi ń ṣe kò tí ì lówó lórí rẹpẹtẹ àmọ́ mo mọ̀ wípé níjọ́kanjọ́kan ọlọ́run á ṣínú ayọ̀ fún mi tèmi nìkan ó wù mí kí ìwọ náà kò tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ẹ̀ nítorí ẹ̀ má rò tówó má rò tówó rárá ṣé o rí gbogbo nǹkan tó bá máa gbà ni mo ti rẹ́dì láti ná torí ohun èmi náà kí wọ́n náà tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ẹ̀ mo dẹ̀ ń àṣọ ẹ wípé láti ìbẹ̀rẹ̀ títí tó máa fi parí ẹ̀ máa dúró tiẹ̀ níwọ̀nba ìgbà tí ayé bá ṣì ń jẹ́ ayé tí ọlọ́run bá dẹ̀ sí fún mi tí ọlọ́run dá mi sí fún ẹ̀ kò sí nǹkan tí mi lè ṣe fún ẹ gẹ́gẹ́ bí mo yẹ sọ lẹ́ẹ̀kan I will do anything. Gbẹ̀ngà ìwọ náà mọ̀ gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ṣe sọ whatever is worth doing at all is worth doing well ó mọ condition àwọn òbí mi kò ní dáa kí n sọ pé mo padà sílé ẹ̀kọ́ kó wá dàrin méjì kí n kú sọ́nà bí èéfín. o ò ní kú sọ́nà bí èéfín gẹ́gẹ́ bí mo sọ fún ẹ lẹ́ẹ̀kan mo ní tí ayé bá ṣe ń jẹ ayé tí ọlọ́run bá ṣe dá mi sí fún ẹ tíwọ náà dẹ̀ ṣe wà lórí ìrẹ̀pẹ̀ yìí kò sí nǹkan náà i mean it kò sí nǹkan náà lórí ilẹ̀ ayé tí mi ò ní ṣe fún wọ́n tèmi nìkan aya mi i love you. ṣùgbọ́n ó ti pẹ́ tí kọ̀ǹkọ̀ ti bódò múlẹ̀ ẹ̀yà dání mọ́ kò lè yá ni. tèmi nìkan lolólùfẹ́ mi tí labalábá nìkan lòdòdó ọ̀kẹ́rẹ́ ò lè fẹ̀yìn sílẹ̀ nígbà kankan orí igi kì máa ẹ̀yẹ. ti kọ̀ǹkọ̀ ti bójú ó ti gbẹ ó ti gbẹ ó ẹ̀dá ni mọ́ kò lè yá ni. ibi ìfẹ́ mi wà owó ò lè rà á ìfẹ́ àtọkàn wà nífẹ̀ẹ́ òdodo òṣìbàtà ti di olùkúodò kò sóhun tó lè ya ìfẹ́ mi. tèmi nìkan ṣòun láyé ṣùgbọ́n ó ti pẹ́ tí kò ó ti bódò bódò ńlẹ̀ ẹ̀yà dání mọ́ kò lè yá ni. ohun tó lúwa ti sopọ̀ ayé ẹ máa tu irun ti wo ń kókó mọ́ orí èkánná tí wo ń kókó mọ́ ọwọ́ o kí ni yóò dá okùn ìfẹ́ wa ojú oró ti bomi mulẹ̀ wọ́n ti bára ṣe.

ṣọ̀wọ́n. ó ṣọ̀wọ́n láyé. ṣùgbọ́n ó ti pẹ́ tí kò ń kọ́ ti bọ́dọ̀ ti pẹ́ tó ti bọ́dọ̀ mi rẹ̀. ẹ̀yà dání mọ́ kò lè yá ni. okùn ìfẹ́ yìí ó lágbára gan-an kò ṣeé já ẹni akọ́mọ́ ni ní tẹ́ni àráyé ẹ gbọ́ àyànmọ́ ọ̀run ò lè yí padà o ọkàn tí ìfẹ́ bá jókòó sí ó ṣòro yí padà. tèmi nìkan tèmi nìkan láyọ̀ olólùfẹ́ òdodo ṣọ̀wọ́n láyé ó ṣọ̀wọ́n láyé ṣùgbọ́n ó ti pẹ́ tí kọ̀ọ̀kan ti bodò múlẹ̀ ẹ̀yà dání mọ́ ọkọ̀. mi ò fara mọ́ o mi ò fara mọ́ nǹkan tí tèmi nìkan sọ ah, lóòótọ́ ni àyàngbé ajá dùn ká tó yan kó tó gbẹ ṣé ẹ̀yin ò mọ̀ wípé iṣẹ́ ńlá ni bí ìbá ṣe pé bí gbogbo nǹkan kàn ṣe rí tó tó tó rí bó ṣe rí ìkáwọ́ ò lásán o tẹnitẹni àtọjú àtìmú kò tẹ́sí gbé sáré ah, ah, ẹ wá sọ wípé kinní kan tí ẹ̀yin fúnra ara yín tẹ̀ ń rò wípé tẹ bá ní kẹ dáwọ́lé iléèwé ẹ̀ ó lè lọ dúró láàrin méjì òun ni ò jẹ́ dáwọ́lé báwọn bá lọ kú sọ́nà bí èéfín láàrin méjì nǹkan kí lẹ fẹ́ ṣe sí àwa jẹ́ kó já sójú kan náà tẹ́ẹ̀fẹ́ kó já sí èmi ò fara mọ́ o mi ò lọ́wọ́ sí mi ò fara mọ́. mọ́mí ẹ jọ̀ọ́ dádì ẹ jọ̀ọ́ mọ́mí gbẹ̀ngà ti ṣèlérí fún mi pé òun ò ní jẹun kú sọ́nà bí èéfín gbogbo àwọn eré àtẹ̀dẹ̀ ń sọ iná ló ti promise pé òun máa take care of dìde ńlẹ̀ ọmọ. èmi ò fara mọ́ lèmi ti sọ yẹn mo ti sọ tèmi mi ò fara mọ́ mi ò fara mọ́ òjọ́. ìyá tèmi ní sùúrù ó mọ̀ pé ńgbà míì tọ́lọ́run bá fẹ́ gbé ìrànlọ́wọ́ dìde ọ̀nà kọ́nà ló máa ń gbà wá ìgbéǹga tá a sì ń sọ̀rọ̀ ẹ̀ náà àmọ́ ìṣẹ́ni tá a mọ̀ ni kì í so ní békebèke ọmọ ẹ jẹ́ ká gbà wípé ọ̀nà tọ́lọ́run fẹ́ fi ràn wá lọ́wọ́ ni. kò burú tó bá jẹun tẹ fẹ́ wí nìyẹn nígbà tí wàhálà ẹ̀ bá délẹ̀ èmi á sọ fún yín pé mo sọ tèmi gbà náà. àti ẹ̀ ní kábàámọ̀ bú lórí ẹ̀ ṣé o ti gbọ́ àní kábàámọ̀ bú lórí ẹ̀ tèmi sọ fún Gbénga ọ̀hún wípé kó yọjú sí wa kábàá ní gbólóhùn ṣé o ti gbọ́ lọ́mọ ṣe nǹkan tí mo ní kó bá mi ṣe. bá fẹ́ gbéràn lọ́wọ́ dìde mọ̀jà ajátàn mọ́ ọlọ́run àní kábàámọ̀ ọ̀pọ̀ lórí ẹ̀ àti ẹ̀sìn kúkú mọ̀ bóyá ńgbà tí Gbénga bá ń bá a lọ tọ́wọ́ bá fẹ́ kun ọ̀nà àbáyọ ti yọ fẹ́mi náà ọlọ́run lè gbégbá ọ̀tún padà wá fún mi. Hmm. mo ti gbọ́ ń tẹ̀sán. Ah, mo gbọ́. rí ìtọ́jú ẹ lára ọ̀rẹ́ mi ò <laughs> ṣe jù. ooo kí ló ń sọ ẹ ṣé òun nìkan ló ń tọ́jú mi ṣé mi ò tọ́jú ẹ. Ah, máa wo gbẹ̀ngà wọn níbi ilé san bí o san wọn láwọ̀ láti máa. bí o. àwọn ah, dẹ̀ ni pé àtọkọ bá lo ó máa ń hàn lára ìyàwó ìwọ náà wo nǹkan tó jókòó lé. <laughs> ẹ wo anyway anyway anyway eré náà ni gbogbo ẹ tẹ́mi mo ti lọ rí registrar And I just see we Silubu agreement. Mm. I have a surprise package for you. Admission letter. Oh my God! Tabadele hmm. Amaso. Ṣùgbọ́n mo kàn fẹ́ kí o mọ̀ ni. Ṣé ti yẹ ń Then mo fẹ́ prepare for Monday. A máa school sí school yẹn. A lọ ṣe àwọn necessary things to yẹ ká ṣe. A dẹ̀ sun to owó castle. Should you understand? gbẹ̀ngà ò ṣe gan ó ṣe mo dúpẹ́ gbogbo wàhálẹ̀ lórí mi ò ní já sásán èmi náà dẹ̀ ní jẹ́ gbé iṣu oníyàwó gbẹ̀ngà ò ṣe gan mo dúpẹ́ ah, ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀. ṣorí nǹkan kan pa gbẹ̀ngà ni pé ó like surprises gan ara ẹ̀ náà lè lè sìn anyway gbẹ̀ngà ṣorí ibi tó ti mú kò ní tán bẹ́ẹ̀. àmì àmì àmì jésù. wàá rí náà wàá rí. àmì jésù. ẹ rí àwọn tó ń ṣe fún àmà pèsè. àmì jésù. sori tó bá ti ń túbà a máa tú. àmì jésù. tó bá ń dè a máa dè. àmì. tó bá ń lù a máa dùn. àmì. ẹ tó bá ń kì báyìí a máa dáhùn. àmì jésù. o ṣe gan thank you ẹ tèmi nìkan àti dúpẹ́ lọ́wọ́ ọkọ yàrá kémi náà fún ọ náà ní àmọ̀ràn kékeré. Surely me, the fẹ́ kó let me down ó mọ̀ pé mi mọ̀ bẹ̀rẹ̀ relationship ẹ̀ ó mọ̀ you Yorùbá so pé igi tá a bá torí ẹ̀ gbòdì nígbó ó yẹ kó dáná soso fún mi jẹ jọ́n tó yọ long, má let me down ṣùgbọ́n. àti rí admission letter gbogbo wa ti rẹ́rìn ṣáà ni mo kọ́ sára ni. o ti <laughs> bẹ̀rẹ̀ o bẹ̀rẹ̀ anyway anyway what's the problem ẹ kò the problem na a lọ ṣe fàájì ẹ kò sí problem yá jẹ. mọ́mí mo ní fẹ́ bá yín sọ pé kẹ́kí wọ́n dá mi wá lórí ìjókòó kí n tó sọ̀rọ̀. àjọkẹ́ kí ló fẹ́ bá mi sọ tó láfitẹ́gbọ̀n rẹ̀ bá jókòó. wọ́n ní tí ó bá ní ìdí obìnrin jẹ́ Kúnmọ́lú mo fẹ́ kán wà ń bẹ̀ kí n tó sọ̀rọ̀. <laughs> kò burú ọ̀ wá pè mi bọ̀dá mi gbẹ̀ngà. àjọ ọ̀tún ẹgbẹ́ o. ẹni tí ó tu ọmọ ní wọ o. àtìyá àtọmọ <laughs> eh, ẹni tó bẹ̀rẹ̀ pàdé yín ẹ jọ ṣé èmi ní àǹfààní láti jọ yín ṣá. èrè jókòó. Ah, ẹ ṣe eh, <clears throat> ó dà ń gbọ́. mádámù àjọkẹ́ ẹ̀gbọ́n rẹ ló dé ìyá mo tó ọ̀bà mi sọ yọ ọmọ sọ. mọ́mì bọ́dá mi Gbénga fẹ́ gbé àwọn ìgbésẹ̀ kan tó yẹ pé ó burú jáì. irú ìgbésẹ̀ wo. ẹ jẹ́ kán sọ. ẹ gbà mí kí ni nǹkan tí mo ṣe sọ. mo ti mọ̀ pé ènì sọ mo ti mọ̀ màá dẹ̀ sọ mọ́mì ṣẹ́rí girlfriend bọ́dá mi Gbénga yẹn tèmi bọ́dá mi ní kò ti kàwé tó báwọn fẹ́ràn lọ sí yunifásitì àjọkẹ́ ṣé wọ́n fẹ́ sọ ní tó kó payà bolẹ̀ ẹ̀rù mo tí ń bà mí. ṣé kò tó ń torí. sẹ́yìn ò ní ẹ̀yìn èsè tuntun àti gbọ́ tẹ́lẹ̀ ẹ̀ ṣeun. kò ṣẹ̀ṣẹ̀lẹ̀ tó o gbà tẹ́ wá gbọ́ kílẹ̀ kílẹ̀ yìí sọ sí. kí lo fẹ́ kí n sọ sí mo bí ọ ni ṣé wo mọ̀ pé mo tẹ́gbọ́n rẹ̀ fẹ́ ṣe ìṣe ló dà bí ìgbà tí ń dájọ́ yóò ké èṣù rẹ̀ bẹ́ẹ̀ ni ṣé wo mọ̀ pé bíbélì ni ẹnikẹ́ni tí wọ́n nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nì kejì ẹ̀ tọ́jú rẹ̀ bọ́ bá ṣe tí ọlọ́run sì kàn wọ́n pọ̀ tí wọn ò fura wọn sílẹ̀ wọn ó jèrè ẹ̀. mọ́mì ṣé sista tẹ́mi ò ní family àbí kí ló fún bọ̀dá mi ní assurance pé tó bá dọ́là tẹ́mi máa fẹ́ wọn àbí èlò lẹ́yìn gan gbà lówó ní èrè lẹ́yìn gbà tẹ́lẹ̀ finance ẹ̀kan lọ sí school. ṣe rí ọmọ àjọkẹ́ yìí ah ó ti burú jù kí ló dé hmm wo ok jẹ́ kí n sọ kíní kan fún ẹ ẹ irú kan tó ń fẹ́ ṣe fún tèmi yìí kí boyfriend ẹ kó wá fẹ́ ṣe irú ẹ̀ fún ẹ ṣọ́rọ̀ mi yẹn sìn kí àbúrò ẹ kó máa wá discourage ẹ pé kó má ṣe fún ẹ kó má ṣe fún ẹ kó má ṣe fún ẹ báwo ló ṣe máa feel. ẹ ọ ẹyin tilẹ̀ ń tọ̀ lọ́hùn sòótọ́ o ẹ kéèyàn ṣe irú nǹkan yẹn kó fẹ́ ṣe fún ẹ mo mọ̀ pé mi ò lè dùn láéláé ẹ ẹ ṣorí èmi tí mo ṣe nǹkan tí mo fẹ́ ṣe yìí tèmi yé mi tèmi nífẹ̀ẹ́ mi èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ she is my wife to be now jẹ́ kí n là yí ẹ orúwe tí mo kà bó tẹ̀ jẹ́ pé iṣẹ́ kékeré ni mo ṣe fi ń ṣe tí mo dẹ̀ mọ̀ wípé mo ṣe máa fi ríṣẹ́ gidi tí mo máa gbowó ńlá now ó lè dọ̀là ń sìn kí n dupò gómìnà nílùú yìí kí ni ká ti wá gbọ́ pé ìyàwó tèmi fẹ́ fẹ́ ó ní half education ó rí pé ó rí pé kò kò kò kò dára ẹ̀yin ẹlòmíì ṣe wò pé òkè o kí tèmi kó lọ sí ibi tó fẹ́ lọ yẹn ọlọ́wọ́n á ràn mí lọ́wọ́ máa lè ṣe àdúrà nìyẹn kó máa gbà fún mi. ó dáa èmi ti gbọ́ nígbà tẹ́ bá lè fẹ́ finance tèmi lọ school sí tẹ́ bá ti wá sáré owó school ẹ̀ tèmi bá béèrè kan lọ́wọ́ yín báwo lẹ fẹ́ ráyè fún mi. àjọkẹ́ ah! ṣé o tán. mọ̀mọ́ mo mọ̀ pé bí tó ń bọ̀rọ̀ lọ́nà. Hmm. àwo gẹ́gẹ́ mi sọ ọkọ̀ fún mi mọ́mí ẹ̀ jẹ́ kí jẹ́ bó yé. Hmm. ọ̀rọ̀ ẹ̀ ṣe yé mi ni sórí ipò àbúrò ni wọ́n wà tèmi tí wọ́n wọ yẹn ó wà nípò ìyàwó ìkun òdì kan lọ́wọ́ tí nǹkan tí n bá ń ṣe fún ẹ kò di tèmi lọ́wọ́ tí tèmi kò díwọ́ náà lọ́wọ́ ṣìkè náà ah, ah. ọgbà mi. Ah, ọ̀rẹ́ mi ṣe òkè. Ṣadé mo ti ń try láti express feelings mi fún tèmi but kò understand mi sórí tí mi bá like ẹ mi ní máa stress ara mi lórí ẹ in fact mo like ẹ gan mo ṣe ń try láti stress ara mi lórí ẹ bá mi bá sọ̀rọ̀ ṣùgbọ́n jọ bá mi bá sọ̀rọ̀ jọ ọ̀rẹ́ mi ń gbọ́ kò jẹ́ ń thousand times ni mo ti bá a sọ kò ń ṣàjèjì ẹ̀ so mi ìtumọ̀ nǹkan tí mo tún lè sọ ó ní kó kọbi ara sí nǹkan tó ń bá òun sọ we ti try. ah Fọláṣadé gbogbo ọ̀rọ̀ tí Daniel sọ ni mo ti gbọ́ àmọ́ a kì í kánjú tu olú ọrán torí ìgbà ẹ̀ tó sè lọ́bẹ̀ Daniel ò ní láti máa rush me now ọ̀nà tá a ṣe ń lọ nínú ọgbà yìí ṣì jìn ah! ó ní láti fún mi ní sùúrù at least kémi náà farabalẹ̀ kí n study ẹ̀ kí n mọ orí èèyàn tó jẹ́ mo kàn dé rushing sí relationship báyẹn tí n bá rushing na rush out moreover in a couple of months Daniel máa ṣe tán sìn ó máa kúrò nínú ọgbà yìí tí bá ti gbà fún sìn ó ti lọ nìyẹn mo ẹ̀ṣẹ̀ mọ ní mi mọ orí èèyàn tó jẹ́ I mean think of it now I can't just be like that kó fún mi ní sùúrù as in kó fún mi ní time kémi náà fi study ẹ̀. tí wọ́n bá ṣe wà lára gi lónìí tó bá ti bọ́lẹ̀ ó ti dìràwé náà gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe ká tètè ṣe kíákíá ká dẹ̀ ká fẹ́ra wa kẹ́rìbọ̀dì máa gbádùn ara wọn. ọ̀rẹ́ mi jọ náà ó ṣáà gbọ́ nǹkan tí bọ̀bọ̀ yìí bẹ́ẹ̀ sọ jọ. nǹkan tèmi máa sọ òun ni mo ti sọ yẹn Daniel fún mi ní time kí n fi mọ̀ ẹ́ dáadáa ó ti gbọ́. ìwọ ti gbọ́ yẹn ìṣe wọn ó kè ọmọ a lè délé ebú ká máa borí ilé nílé ẹ̀ náà wá lọ sóúnjẹ let's go. àjẹun bí pa mí o rẹ́dí. wọ́n wò kí wọ́n gbogbo bíbá kí ló tó fẹ́. ọ̀rẹ́ mi kí ló dé pé tí n bá ti ń bẹ̀ sọ̀rọ̀ Daniel òun fẹ́ kọbi ara sí rárá kí ló dé ṣọ̀rọ̀ Daniel ló tún fẹ́ bá mi sọ ń sìn. òun ni mo fẹ́ bẹ́ẹ̀ sọ ọ́ ah, ah, kí ló ń ṣe lọ at least ọmọ bòbó tá à ń sọ̀rọ̀ ń pa yìí. ó wá láti ìdílé rẹ̀ ó mọ̀wé ó dá lọ́mọkùnrin ó dúró bí ọmọkùnrin ó rẹwà ẹ kí ló tún fẹ́ lára ẹ̀ tó kí ló fẹ́ lára ọkùnrin tó rí lára pọ̀pọ̀ yẹn sọ fún mi. Fọláṣadé lóòótọ́ ni gbogbo ọ̀rọ̀ tó sọ nípa Daniel yìí ó wà òkè. Okay àwọn parent ẹ lówó ó mọ̀wé ó gan fún rẹ̀ tún wá nice but ṣé yóò máa ń jẹun lékè mo yóò ni ó ṣàmì tí mò ń fẹ́ nà ó mọ́ gbẹ̀ngà nà ó. Hmm, eh, kàtẹ́ ni mo mọ̀ wọ́n but ọ̀rẹ́ mi give bọ̀bọ̀ a trial now jẹ́ ká tẹ́ǹtì jọ. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ìwọ náà ṣàmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ láìpẹ́ tí mú mi mi tó sick gbẹ̀ngà ló ṣe everything òun ló gbé wọn lọ sí hospital mo dẹ̀ wà ní school bíbá ìmọ̀ ń kàwé iléèwé tí mo wà yìí gan léni tí kò bá ń ṣóhun ni ṣé máa dẹni tó ń kàwé ni tí bá ṣe irú nǹkan báyìí á jẹ́ pálá ìmọ̀ọ́rẹ́ ni mi gbọ́dọ̀ ṣe irú ẹ̀ kò sọ́nà bẹ́ẹ̀ Fọláṣadé. ok ọ̀rẹ́ mi gbogbo nǹkan tó ṣàlàyé fún mi ti understand ẹ̀ pátápátá but ọ̀rẹ́ èmi kò ní kò ṣàánú ẹ̀ kò tiẹ̀ fún ní trial jọ. jọ. no mi ò lè fún ní trial láyéláyé mi ò lè ṣe mẹ́nu kúrò lọ́rọ̀ Daniel báwo la ṣe rìnrìn wa. ẹ mo ní ká lọ sọ́dọ̀ Bímbọ́ mo kọ́ lọ́dọ̀ Bímbọ́ kájí máa ṣeré lọ. òjò bẹ̀rù. ọkùnrin ló ké sí ọkùn ọkọ ìyá ẹ. òjò sì nílé ọmọ ìdíyẹ dàgbà. tó bá wà ní nǹkan. Ah, gbogbo àwọn ọmọ adìyẹ pátá láti pàjẹ́ tán o mọ̀ pé wọ́n ní bẹ̀rẹ̀ ló yẹ lé àtẹ̀rígbà ló yọ̀dẹ̀ àkòdí kan gbàràgàdà ló yẹ ló yẹ ẹ̀ràn ẹ̀. ìjọba ohun tí mo máa fi ń gbàdùn ẹ̀ tí mo fi ń gbàdùn ẹ̀ ni pé ti ìbílẹ̀ ni àti pé àwọn ọmọbìnrin ẹ̀ wá jẹ́ kó gbádùn rárá. mo bó ṣe rí ni ẹ̀rọ ọdún àìmọ́ ò lè jẹ́ agbádùn èmi gan mo rẹ́dì mo lògùn ẹ̀jẹ̀ títí mi ò sanra èyí sì àbí tó ń lò yẹn tí wọ́n fi ń sanra yẹn kò fèmí náà kémi náà sanra wo má sọ tèmi ṣoré mi mo fira mi lọ́kàn balẹ̀ ni mo lè sanra ṣó ti gbọ́. máa adjust mi ní màá fi ilẹ̀ òun ní máa adjust. ẹ ìyá yìí kọ́ àtàwọn ọmọ ẹ̀. kó à ń bẹ̀. ṣé kò sí wàhálà wọn. ọlọ́run ìjọ lọ́la <laughs> báwo ni tìbí ta sọ. ẹ kò sí wàhálà ara nípa yẹn kó tẹ́mi wò ni pé ká ọkọ lé ẹlẹ́yọ̀rọ̀ lọ́nà ká tó wá fọ̀bọ̀ sọ́dọ̀ adìyẹ ṣọlọ mi yẹn sìn mo fẹ́ ká kọ́ sẹ́tù tí o so wá dẹ̀ máa ṣe àmọ́ ti yẹ sí wàhálà. gbẹ̀ngà àníkù tó máa fẹ́ pa ẹ̀mí àkọ́kọ́ dúró nítorí wúwo gbọ́dọ̀ kú fáwa tí wọ́n bá kú kí làwọn àṣe <laughs> o ò ní kú láéláé wọ ọlọ́run wo tó bá ti ń tọ́wọ́ bàbá báyìí wọ́n ló máa jáde thank you very much báwo wá ni ẹ̀mí ọ̀gá. ẹ̀mí ọ̀gá ẹ̀mí ọ̀gá wa ń bẹ ó wà school ṣòmọ̀ pé àwọn ọmọ ní ṣòkòtò kìnrin tó wà ní school these days ọ̀pọ̀ lọ́rí ibi tó tutù bá sí ni wọ́n oúnjẹ tó ti tó ti pìpìà tó ti jiná làwọn máa ń fẹ́ rọ́ọ̀lù mi ìdẹ̀ nífẹ̀ẹ́ kó lùzọ ọmọ ẹ̀ so láti máa yọjú sí time to time kò dẹ̀ make sure pé anything tó bá fẹ́ ò ń ṣe fún. ṣe fẹ́ gbọ́ charisma wọn ò gbé ah kò sẹ́ni tó lè gba nǹkan tèmi wọn ò tó bẹ́ẹ̀ ọ̀ọ́ lọ́wọ́ wọ́n gbà á tì ah. ṣe bẹ́ẹ̀ mi. <laughs> gbẹ̀ngẹ̀rẹ̀ ọmọ burúkú ẹ̀. bàbá làásì láti jọ kọ́mọ́tì ẹ̀yìn níwòrò àjọkàn láti bí ìlú. àǹtí mi. ẹ ní bínú ni ẹ wo ọ̀rọ̀ yìí ó dàbí òwe ẹ̀yin àgbàlagbà ni o ìyáàmù mi ń dùnnù ọmọ bíi ti ń ṣe ọ́ ní í ṣe ní lónìí ọ̀bá láǹfààní àti wáyé wá tó lọ́sọ̀ yìí náà tẹ́lẹ̀ lè wé mi náà wá mo mọ̀ wọn ò ní bọ́ ń bì kan ó rí bì kan tìyàn sí ṣáá ni ká tiẹ̀ wá ní ìwò òlè wa ṣé ìyàwó rẹ̀ ò lè béèrè mi kó sì wà mí wá ń jọ kan. kẹ́sì mọ́ wo ìyá làásì máa jọ̀rọ̀ yín lẹ́nu ah, o bó ní ti rí mọ̀mọ́ o bó ní ti rí mọ̀mọ́ o àmọ́ gbà tẹ́mi ẹ̀ wá bó lòun náà ti fẹ́ wá ẹ má bínú á ṣàtúnṣe. bó ló ń ka tẹ̀ wá ní ìwòrán yìí wà wá ò lè wá ọmọ dáadáa káàbọ̀ ah, ah, àjọkẹ́jọkẹ́ ọmọ dáadáa <clears throat> sálàáfíà ni bò ní gbogbo nǹkan ṣé lè wé ń lọ ṣé ò sí wàhálà kankan àwọn wọn ti pè ń kọ. àwọn ọkọ rẹ. <laughs> mi fẹ́ bá wọn mi fẹ́ bá wọn. ṣé kò tí ì tó lọ́kọ ni àbíbò. sílẹ̀ yìí ò kéré. ọmọ tó rí gbàmùgbẹ́mù yìí lọ́mọ tí ń re sùkúù lọ́wọ́. ọ̀dà yóò kàwé jáláyọ̀ gbẹ̀ngà àmọ́ dáadáa tí ọba sọ̀rọ̀ ọkọ lọ́rọ̀ tiẹ̀ ọ̀rọ̀ ìyàwó sàǹdẹ́ ní ọ̀rọ̀ tiẹ̀. òun mà ti níyàwó àfẹ́sọ́nà. àfẹ́sọ́nà bò ó ó tún ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ ọ́ náà ni. tèmi ní jẹ́. ẹ ẹ wò wọn kó ṣe rí àsọ èmi hmm? tó bá ní kí n fẹ́ léni léni mo ṣetán àti fẹ́ àmọ́ ìyàwó mi ó ń ṣe agùnbánirọ̀ lọ́wọ́ ó ń ṣìnjọba nǹkan tó fa nìyẹn. agùnbánirọ̀. Hmm. ṣe rí ọ̀rọ̀ alágùnbánirọ̀ dé wọn a máa pọnmọ́ sagùnbánirọ̀ ń gbọ́ wọ́n pọnmọ́ sí. ọ̀nkú ah, ẹ̀fọ́ ní bàjẹ́ kódà àwọn tí ń rí báyìí àwọn náà máa ṣe kí lè fẹ́ máa fi dẹ́rù bà á. ẹ wọ́n máa ń ṣe wọ́n ń fi ọmọ wọn ò ṣe agùnbánirọ̀ wọ́n dẹ̀ lóyún ṣe àmọ́ ní ti wà àwọn afẹ́ ní sùúrù tí yàrá bá ti ń sìnjọba tán tó bá ti ń dé a máa ṣègbéyàwó ẹ má kánjú. ọlọ́run sì fòrè sí àmọ́ eh, àǹtí mi ẹ wò kínní kan wà bẹ́ẹ̀. ìṣù ọmọ ò jìnnà fún oúnjẹ ọlọ́run bá ń wo àwọn ọmọ yìí o ẹ sì pọ̀n wọ́n pẹ́ ẹ pọ̀n wọ́n pẹ́. láìsí nǹkan. láìsí wà á tiẹ̀ mọ́ bèrè rẹ ní jẹ́ẹ̀mọ tóbi jẹ́ẹ̀mọ ó ṣe ìdánwò ìtẹ́ẹ̀gbọ́n pé ccc àbí. gc. gc wọ́n lọ́kọ̀ọ́sẹ̀ kan èmi fún lówó ó ní wọ́n ní ọ̀gbà ó tún lóun fẹ́ sèmi ìmú ní ó tó gẹ́ alùbàtà ìdárin èrè ah, ìbò mo kówó ọ̀hún sí. ṣe rí ẹ̀ǹjẹ́ kó sun yín ṣe ń pẹ́yìn òkà ṣe jẹ́ kó òkà o. tèmi nìkan la mi pẹ̀lẹ́. pẹ̀lẹ́ madam báwo dẹ̀ lẹ́ra yín sùn. dókítà. kó dàbí ẹni pé kò sí yàtọ̀ kankan bó ṣe wà náà ló wà ẹ dákun. dadi ìyàtọ̀ wà. Um, ṣẹ́rí lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n need the rest torí ẹ̀ lára náà ṣe ń fún wọn ní abẹ́rẹ́ oorun láti fi lè sùn dáadáa kò yẹ yín ẹ jẹ́ ká máa gbàdúrà pé ọlọ́run fún wa ṣe kọ́lọ́run fún wa ṣe dáàdì ẹ jọ rí mi lọ́fíìsì. lọ́fíìsì yín. ẹ kú jù kú. ṣé mi ò kò lè ṣe gbọ́. ẹ máa yá ara ẹ bẹ́ẹ̀ máa yá. dáàdì ṣe rí ọ̀rọ̀ tí mo pè yín wá sí ọ́fíìsì mi fún. Hmm. màá fẹ́ jẹ́ kí ẹ fi ara balẹ̀ kẹ́ ẹ gbọ́rọ̀ mi dáadáa. Hmm. now ṣe rí condition tí mọ́mi wà yẹn ó yẹ kó ti improve jù báyẹn lọ in fact ó yẹ kára wọn ti yàtọ̀ pátápátá in fact ọ̀rọ̀ yẹn tojú sú mi màá fẹ́ béèrè wọn question kan lọ́wọ́ yín ní last time tí ẹ gbé ọ̀hún mọ́mí wá síbi ọ̀hún oògùn tí a kọ fún yín pé kí ẹ rà fún wọn kẹ́ lò fún wọn ǹjẹ́ rà. ara a sì tún rà ara àwọn kan ṣùgbọ́n èyí tí owó rẹ̀ pọ̀ jù ń bẹ̀ àṣírí ò bò àrà ṣùgbọ́n bó ṣe lo àwọn tá a rà lára rẹ̀ sì ti yá lọ́kàn tèmi ti balẹ̀ àfi bó ṣe tún wá dé kúlẹ̀. dadi ara àwọn mistakes tá a máa ń ṣe nìyẹn ṣe rí tí dókítà bá kọ oògùn fún yàn pé kéèyàn ra kéèyàn lò kò ń ṣe fún anything but fún kí àìsàn tó ń ṣèyàn yẹn kó lè lọ pátápátá ni ẹ ẹ wá sọ pé ara wọn ti yá ṣe rí ara wọn tẹ sọ pé ó yá ń gbà yẹn ó yá ló fègè lásán ni ká sọ pé ra oògùn yẹn gbà yẹn ni kí ni ò bá ti lọ pátápátá kò bá ti má ṣe wọn mọ. ǹjẹ́ mo ti wá dáràn báyìí dáàdi ọlọ́run má jẹ́ ká dáràn àmọ́ iṣẹ́ àjẹ́ ká máa gbàdúrà pé kí ọlọ́run fún wa ṣe. ẹ dákun dókítà kí wọn á lọ́nà àbáyọ gan. ẹ má jẹ́ kí n parọ́ fún yín ó máa ná yín lówó owó ló máa ná yín and èmi dẹ̀ ti try gbogbo best lórí ẹ̀ because ó yẹ kẹ́ ẹ ná ju iye tí a kọ́lẹ̀ fún yín lọ ṣe rí iye tí ó máa ná yín lọ́wọ́ yìí á fẹ́ tó one hundred and twenty thousand. one hundred and twenty thousand naira. tèmi nìkan. dadi. ǹjẹ́ mo ti dáná báyìí. Ah. níbo ni mo ti fẹ́ rí. dókítà ẹjọ́ àjú ah, báyìí lọ àní ah, àní one twenty. ìdí sórí kò ń ṣe ẹjọ́ mi náà ẹ̀yìn eh, bó ṣe gbà nìyẹn moreover mo tún ti reduce amount yẹn ẹ try láti get ẹ ṣe gbọ́ and again ṣe rí ẹni láti get owó yẹn between now and ọ̀túnla. dadi ìyá lójú ayé òrìṣà tó tó rán níṣẹ́ bí owó sí o owó ni ìdùnnú owó láyọ̀ ẹ̀dá bíṣẹ́ bá pọ̀ ju ìbànújẹ́ ńlá ló jẹ́ ká má fìyà lólè ayé. tèmi sórí látànà tó ti sọ condition mọ́ mi fún mi ah mi gbọ́dọ̀ parọ́ tán ni mo ti mẹ́sẹ̀ síta ah mi gbọ́dọ̀ parọ́ fún ẹ gbogbo tí mo rí ṣàjọ kò forty five thousand lọ tí n bá sọ fún mi pé kí n dúró de sálárì mi àti dé àárín oṣù gan débi pé sálárì mi tí sálárì mi bá ṣe wà bọ́ sí gan n gbọdọ̀ parọ́ fún sálárì mi ò káyé yìí around twenty thousand. dókítà ti sọ fún wa pé a gbọ́dọ̀ wá owó yẹn láàrin ìjọ méjì torí wọn mọ nǹkan tó lè ṣẹlẹ̀ tàbá rówó yẹn. mi ò fẹ́ kí mọ́mí kú mọ́mí ò gbọ́dọ̀ kú. ṣùkọ́ orí kan tẹ́ máa sọ fún ẹ òun ni pé mo bọ owó tí mo gẹ́ẹ̀tì yẹn ìwọ kò lọ fún dókítà kí yẹn jẹ́ deposit ẹ kó máa carry on operation lọ fún wọn ẹ so adé máa fúwa fọ ẹ tuntun síná a máa fojú wọ bẹ. mo ti gbọ́ màá kú lọ dáàdì náà sáré síbi tó bá lè sáré sóye táwọn náà bá rí. it's okay it's okay òrìṣà tó tó rán níṣẹ́ bí owó òsì. Hmm, young lady kí ni nǹkan tí o sọ pé kí n ṣe fún báyìí. dókítà mo fẹ́ kí ẹ bá mi gba forty five thousand yẹn náà bẹ́ẹ̀. nǹkan tí mo rí nìyẹn ibi tí dáàdi náà lọ nǹkan táwọn náà rí nìyẹn tó ẹ jọ. but májèyàn kọ jẹ́ náà one hundred and twenty thousand naira sí forty five thousand naira ah ìyẹn lè jẹ́. dókítà ẹjọ́ ẹ máa ń treat mọ́mì lọ màá sáré sọ́tún sósì màá kú tó kù ẹjọ́. eré yìí ò lè bá nǹkan tí à ń sọ yìí mọ́ àní ah, tí ẹ bá ti gẹ̀ẹ́tì owó yẹn títí wọ táìmù tí a sọ fún yín yẹn. Ah, kọ́nà máa jẹ́ kí n kò burúkú ṣẹlẹ̀. Ah! ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹ ṣàánú mi mú mi ò gbọ́dọ̀ kú ẹjọ́ òrìṣà tó tó rán níṣẹ́ bí owó òsì yíyó owó ní ìdùnnú owó láyọ̀ ẹ̀dá bí iṣẹ́ bá pọ̀ jù ah, ìbànújẹ́ ńlá eh, ló jẹ́ ọ̀rọ̀ kan máa ń bẹ tí mo fẹ́ gbé sí ẹ létí dókítà ó bá mi sọ̀rọ̀ nípa tèmi nìkan ó lóun fẹ́ fẹ́ tèmi nìkan mo ní wọ̀ wo lòun fẹ́ tèmi nìkan ọ ò ti níyàwó ńlé ni ó ní rárá àsìkò níyàwó ńlé bó ti tó àsọmọdé ni àsọkàn ní sára ni. kò níyàwó ńlé. kò tí ì níyàwó kankan ó lóun fẹ́ fẹ́ tèmi nìkan ṣáya bí sínú ilé ni. òun fẹ́ fẹ́ sílé gangan. Ah, mo ń wò náà nígbà tí mo rí tẹ́yìn méjèèjì tẹ́jọ́ ń tẹ̀ tẹ́ǹtẹ̀ tẹ́ǹtẹ̀ báyìí àá mò ń wò ó èsì kílẹ̀ yìí wà fún. èmi ò tí ì fún lésì kankan o àmọ́ fárí lẹ́yìn olórí ọmọ ayé ìsìn yóò tẹ̀lúwa rẹ̀ kí wọ́n á ti sọ pé fún yẹn káwá bá sọ kó wá kó ta pampa. kí wàá lè rò tí. èrò tèmi ni wípé ayé ló kàn padà bàbá ní fọmọ fọkọ̀ ṣùgbọ́n ayé ìsìn dàbẹ̀ ń pò padà èmi worú dókítà òun gẹ́gẹ́ bí ẹni tí tó nífọ̀n tó lè kanna tábàsọ tòótọ́ òun ló ní sí ààrẹ